إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبده ورسوله يا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

ọkà òkú lára ọ̀nà tí a ti máa ń sábà ní ọ̀rọ̀ náà ọba òní àti ní ìdájọ́ nígbà tí wọ́n bá ń ka ọ̀rọ̀ àlọ́ ìbáraẹ̀dọ̀ ọ̀gá rẹ̀. Ilé ìjọba jẹ́ àkíyèsí fún gbogbo wa kí a bá tó ní wọ́n bá ń ka ọ̀rọ̀ àlọ́ àdáyédáyé. Lára dájọ́ àwọn àdájọ́ ọ̀gá. Lára dájọ́ ọ̀gá àdájọ́ ojú. عنه فاستمعوا له فاستمعوا له كثير من حكاية الموت وأنصتوا وأنصتوا gbogbo ẹwà ọgbà láti fún àgbà wà lọ àárẹ̀ ìjọba tó ní ìgbà pọ̀ èyí lọ bí mo á lọ wá lọ ìpínlẹ̀ ìjọba wà láti wà á ìlú ẹwọ òkú ọkọ wà á ìlú òkè wà á ọ̀dọ́ tó wá tùtù tó tùtù ní bẹ́ẹ̀ mọ́nà ó lè fẹ́ wá nù ọ̀rọ̀ ṣùgbọ́n. kíra má ó sì dàbọ̀ lẹ́nu tó wà. Àwọn àwọn àwọn ti rẹ̀. Ọ̀nà àwọn ọ̀rọ̀ owó la máa tẹ̀lé àwọn ọ̀rọ̀ ìwọ̀n ṣàkóso wà láwọn ọ̀rọ̀ ìlú. Ẹbí tí wà lẹ̀, ẹbọ wà lẹ̀, ẹbọ wà lẹ̀ nípa lẹ̀. Wà á rán lọ́wọ́ ìlú wà á ìlú ọ̀wà dákẹ́ ẹnu, ẹ̀dákẹ́ àná, ẹ̀dákẹ́ ọ̀kan, ẹ̀dákẹ́ òkú. Ẹgbẹ́ òkú sọ̀rọ̀ báwo lẹ́ gbọ́ ọ̀rọ̀ alẹ́gbẹ̀ ọ̀dọ̀ ọ̀rọ̀ tí a bá ń lọ wọ́n wọ́n wọ́n ti tẹ̀lé lọ́wọ́ ó ti dùgbà láti lọ́wọ́ ọkùnrin yìí nìyẹn. وتعالى ولا يكون ọbẹ̀ tó lọ lọ́wọ́ wa ọbẹ̀ máa tó máa ọbẹ̀ ìgbẹ́ ọbẹ̀ orí ìgbà láti lórí wọn ti wọn ti gba owó mọ́ra àti ìgbà wọn fún mi nígbà ọ̀pọ̀ yẹ ara tí ìgbà wà wà ó ti fún mi alóyún ara yẹ àtẹ̀wọ̀ wà sọ̀rọ̀ wà wà láti hápá tó mọ̀ lọ tó máa hápá ọ̀yẹ̀ kọ̀ọ̀lá yìí yàtọ̀ hápá tó mọ̀ lọ. ولا يرجع سوري بيتين فقال الله على الله أرسلوا بيتين ولكن من كبيرة بين مرضى بولا لا يقول عن جامعة لا يقول فقهوا مع وعلم فقهوا بالله ولا يريد ولما ذلك يقول الله عز وجل ولا يقول الله مثل ما قال ويقول الله عز وجل ولا يقول الله عز وجل سنري في الرجال وعاري الجنة وعاري القرآن الكريم أفضل عليه بدأ إليه النبي صلى الله عليه وسلم ويوسف عبد وقلت ما المرأة أدوى من جنة إلا وأدوى صلى الله عليه وسلم cewa wanda aka yi da cewa da kuma ya yi da ba Begitu saya dulu di Medan, di Medan, kami cuma orang di Medan. Ibu yang orang dari dunia di dia ada orang yang orang luar luar, untuk kok dan jadi, benar tak? Ìjọba wọn lè lọ kẹ́kẹ́ kéde, wọ́n tẹ́lẹ̀ wá kí o máa ìjọba tó bá ti hàrà ní ìtàkùnkà lọ́rọ̀. Sílẹ̀ wà fẹ́ fẹ́ wá rà. Wọ́n ti yá àgbà wọn, wọ́n ti yá àgbà wọn, àyà ń tù, ìrọ́pẹ̀ lẹ́bínà, ìrọ́pẹ̀ lẹ́bínà, àyà ń tù àyè. Kí èèyàn lọ́wọ́ wọn, àyà ń tù àyè. Jẹ́wọ̀n, ìkọ́lá wọn kò sí ìyọ̀dá ìfọwọ́sí àtàwọn ọmọ ẹgbẹ́ yóò tẹ̀ ń bọ̀ àná. Ẹ̀rọ ìdábà tẹ̀lé lábá máa kúrò ṣùgbọ́n mẹ́rin gbèrè ló. Ìyẹn lọ́lá, ìyẹn tọ́lágbára yóò lẹ́mẹ́sì wọn lọ káyọ̀ wọn lọ rúkú wọn lọ lídíà wọn lọ àrùn wọn lọ wéyì wọn lọ lùsù wọn lọ mú kí wọn lọ káyọ̀ wọn lọ ìdílé agbára wọn ní kùrù wọn ti pé àbáyé wọn yẹ ẹ àti sọ́kùn bá fà wọn. eléwù náà ló kúrò lẹ́nu ọmọ ilé ẹ̀kọ́ kan lọ́nà àti kọ̀ọ̀kí àgbẹ̀rẹ̀ bí ibi tí a lè fi ọmọ ọmọ tí ọ̀rọ̀ ẹ̀ lọ́dọ̀ ní onígbà ọ̀rẹ́ ọ̀rọ̀ ọ̀pọ̀ lárúbáwá kò lè má. Wọ́n á máa lọ pẹ̀lú ọ̀rọ̀ Senhor. tọ́lá wọn wọ́n sọ̀rọ̀ máa ṣe lè sọ̀rọ̀ lọ́wọ́ àjùwọ̀ sẹ́lẹ̀ àlàyé wà lórí ẹ̀ púpọ̀ bí ìkọ̀ọ̀kan tọ́ra tí ọ̀rọ̀ wà tó máa rẹ̀ kò ní gbà tó ń bọ̀ láti ìgbà mi. ọjà mi lórí pẹ̀lú ògùn ọlọ́run tó ọba tó ń sọ àwọn ayé ìdájọ́ máa ń kà yín tó ń pè ọba kọjá lára rẹ̀ bóòlù lẹ́nu nípa ìyọ́jà ìjọba ìjọba kọ́ ọ

lórí ìdáwà àtúrọ̀ ìdílé ọ̀sẹ̀ kọ́ máa ń lọ sí náà wá. ó ti lọ́ wá lọ ìlú láti mẹ́ta ìjọ lọ́lọ́gbìn. Sura táwọn ń fún wa, wọ́n náà ti sọ́ra sí Yusuf. Àlọ́dọ̀ wọn Yusuf, àyè ìṣẹ̀lẹ̀ láti ọ̀sẹ̀ máa ń lọ. Tí ọlọ́wọ́ bá jáde lára ìbàdàn sílẹ̀ nínú àlùkò náà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àlejò ọlọ́run lọ́sọ̀ ní ìlú kúndé lọ́wọ́ àtúntà wà ní lọ́wọ́ àkókò yóò tú ẹ̀mí kan yóò ti lọ́wọ́ ẹ̀mí kan yọ́wọ́ àti lọ́wọ́ ẹ̀mí lọ́wọ́ ẹ̀mí gbogbo ilé ìlú náà lọ́wọ́ àti àwọn tó wọ́n ti bẹ́ẹ̀ náà lọ́wọ́ àti lọ́wọ́ ẹ̀wò bẹ́ẹ̀ ọkàn máa ń tẹ́ wọ́n ní sọ́ọ́ yorùbá ọkàn máa ń tẹ́ ọmọ ìgbésẹ̀ láti ọlọ́pù sí gbọ́dọ̀ ọjọ́ ìgbà wọn àti ọmọ ìgbésẹ̀ ọmọ ìhàdíjà. Àtàkùn ní ọlọ́ ìhàdíjà. Àtàkùn ní ọlọ́ ìhàdíjà. Àtàkùn ní ọlọ́ ìhàdíjà. Thank you àtẹ́gbọ̀ yóò wà ní ìfẹ́lẹ́gbọ̀ ìfẹ́lẹ́ ọlọ́wọ́ wá sáàrọ̀ ẹ̀ láì ẹgbẹ́ ìdí ọ̀rọ̀ ayé ọ̀rọ̀ máa rẹ̀ mẹ́rin. Àwọn akókò ọ̀rọ̀ ìdájẹ́ ló kọ̀ káyé wà ní ìjọ́lọ́rọ̀ ìjọ́lọ́. Àìsí ìjọ́lọ́rọ̀ ìjọ́lọ́ onídùúgbò ọ̀rẹ́ rẹ̀ rẹ̀ ẹ̀kọ́ rẹ̀ rẹ̀ olùdíjà àti ìlú ìdíjẹ́jọ́ àyíká ọ̀sẹ̀ ọ̀rẹ́ ló burú ìyá tó jẹ́ tó ìtàn láàrin lẹ́sọ̀kọ̀ nípàdé ayé yáwà ìyáwà àyíká ọ̀sẹ̀ ọ̀dà ẹ̀kọ́ olùdíjà wà ní ẹ̀wọ̀n àwọn olùdíjà wà ní ẹ̀wọ̀n olùdíjà wà ní ẹ̀wọ̀n ní ẹ̀wọ̀n أرباب متفرقون خير أم الله الواحد القهار Tindiya, ìwọ́n náà ló ń yẹ lọ́wọ́ ìwé, àwọn ẹgbẹ́ ló ń yẹ lọ́wọ́ ìwé, ọ̀rẹ́ ìjẹ lọ́wọ́, ọ̀rẹ́ ìjẹ, ọ̀rẹ́ ìjẹ, ọlọ́mọdé àárẹ̀ bóyá wọn kò jẹ ẹ wọn bí ọ̀pá ga kò sí kára ọ̀pá jọ yóò ti kà bí ọ̀pá akẹ́kọ̀ọ́ jù yóò ti mú bẹ́ẹ̀ wọ́n ti ń ṣe ìyàtọ̀ ẹ̀ wọn. wọ́n kò wá pátá ló gbé wọ́n lè lè kókó lẹ́wọ̀ yára ó sì lè dùgbẹ́ yára ọlọ́run ní àjẹwẹ́ dáhùn. gbogbo àwọn ọmọ ìgbà wọn yóò tẹ̀lé láti rí ojú lẹ́wọ̀n. tó ti bẹ́ẹ̀ kò ẹ̀rọ àdìrà àti ẹ̀rọ tó ti lè tó ti sọ̀rọ̀ sí ìkùnmáwò yẹn lọ́sọ̀ lọ́sọ̀ tó ti lọ́ọ̀ yẹn lẹ́wọ́n ní ìgbà lọ́wọ́ bá àyẹ̀wọ́lá káwọ́ àyẹ̀wọ́lá àwọ̀lá yọ dáwà lọ ṣùgbọ́n tó yí pé ọlọ́dà ń sọ̀rọ̀ ẹ̀ nípa ilé ìgbà ìbàdàn rẹ̀ lóṣù ní ọ̀dọ̀ wọ́n mẹ́ta rẹ̀ ló kọ́ pẹ́. Àlọ́ ìlú tó bá yí lọ káwá ọlọ́wọ́ àjọ rẹ̀ ní àyíká. Ẹ̀rọ sọ́dọ̀ lóṣù. Káàkiri ló wọ́n lóṣù àyẹ̀wò ayé tó máa ń náà orúkọ náà ṣùgbọ́n tí a kéré àbí èdè yóò ní ara yóò ọ̀pọ̀lọpọ̀ orúkọ àwọn àtẹ́jọ́ náà láti kéde lẹ̀ mọ́tò ọ̀bẹ ìgbà rẹ̀ ìlọ́jọ́ ayé tó tó tó mọ̀ nìkan lọ́jọ́ náà lọ́wọ́ ìdàkọ́rọ́ lọ́sùn alẹ́ ńlá lọ́nà ló àwọn àtàwọn يدعون لوطا والنبي محمدا أفر شعيبا أفر شعيبا ثم نوحا وصالحا محمدا àdébí ọlọ́run mẹ́fà péré láàmà kí orúkọ nínú èdè ìrọ̀ ìrọ̀ bùdàgbà ìṣẹ̀lẹ̀ ìrọ̀ sábà ìṣẹ̀lẹ̀ ìrọ̀ kó láti sọ̀rọ̀ ilé ìṣẹ̀lẹ̀ láti ọ̀dọ́ kò lè sí òye pé àti ọ́fẹ́ àti ọ́fẹ́ tí ó ní ìmọ̀gbà pàdé kò sí ní ìkó

mo ní bàbá àfọlù bí a mọ ọ̀rọ̀ ojókòó lẹ́gbẹ̀ẹ́ bàbá bàbá lẹ́gbẹ̀ẹ́ mọ̀jòló ṣé bàbá fẹ́ tàbí fẹ́ tàbí fẹ́ ní ìlú kí ó pọ̀ mọ́ gbogbo mọ̀ ẹ̀kú lóyìn mọ́. Ìtumọ̀ bí ìkẹ́lí máa yára ìfọ́lẹ́ta àyẹ̀kọ́ àwọn ọ̀dọ́ pé wọ́n á parí ẹ̀kọ́ ọ̀sẹ̀ ìwọ̀n ẹ̀ẹ́nà lè ti kí ẹ̀ẹ́nà ní ìmọ̀lẹ́sẹ̀. Wọ́n yóò máa kí òye lórí táà láti máa ẹ̀kọ́ rẹ̀ ìmọ̀ yóò kù lọ́rọ̀ rẹ̀ tọ́lá lẹ́nu tọ́lá lẹ́nu. Ọmọ ìjọba lọ́wọ́ rẹ̀ fẹ́ẹ́ rú àti àti ìgbà yìí. Ìmọ̀ ẹ̀kọ́ rẹ̀. Èyí ò Nígbà wọn kò tẹ́tíyà, tẹ́lẹ̀ náà wọ̀ ọ̀rọ̀. Tẹ́lẹ̀ máa ká lábàá pa mo dá láti lé ìgbẹ́ ọ̀kàlá ni wọn. Ìgbọ́dọ̀ lọ́nà. Náà wọ́n á bẹ̀rẹ̀ wá ká lábàá pa mo dá láti lé ìgbẹ́ ọ̀kàlá ni wọn. Ìgbọ́dọ̀ wọn bá ká ló dá lọ. Ní ọ̀rọ̀ yìí dáadáa, ẹ̀mí ìmọ̀ ni. Àwọn ẹni ò ọlọ́run ìjọ lòdì ọlọ́run. Wọ́n yóò túnbẹ̀ ẹni tó dá nínú àwọn orúkọ tí ó lè yí padà ó lè ní mú sí àwọn inú sí tó ní mú sí mú dá ọ̀dà ní bàbá lè lè wà. Wọ́n wà á lè lọ máa mà. Nígbà tó wá ni mú ká lọ́wọ́ lọ́wọ́. Wọ́n ní ọlọ́pàá ọ̀rọ̀ Musa sọ. Ṣé kí wọ́n rẹ̀ wọ́n tó ní Musa yìí orúkọ sí ìyípadà? Yéé fi lọ ibi ọ̀rọ̀ tó bá yípadà nípa ayé nípa ayé bá yípadà. Òun ni ìpàdé ọ̀rọ̀ kì í bẹ́ẹ̀. Àbí ميقاتنا وكلمه ربه آية الله عبر وكا يمكن أو يتجيب يمكن أي محيط بها يجب أن يجب أن ويقول وكذب الله موسى تسليما وغير يوم وعن أربعة رجال كم بيوم الإنسان المهم وذلك يقول الله عز وجل ولما موسى عليه قاتلا موسى قد إذا قوم أجل كان مقوال فانبي وابدي كان قوال كلا عادل وكلمه ربه Ìjọ àárín ẹ̀rọ ìdìbò wíìkì ẹ̀jẹ̀ ìjọ ọ̀dún. Lórí ẹgbẹ́ àwọn aláwọ̀ yàrá ìrìnàjò ẹ̀kọ́ kúrò ìjọba ní kọ́ọ̀tù tí a dá sẹ́nu ọ̀nà kọ̀ọ̀kan tọ́wọ́ ní wọ́n ọ̀rọ̀ yìí lọ́jọ́ ìdí ni wọ́n jàmọ́ ẹ lọ wọ́n lè jà ilé èdè ìjọba ìrọ̀ tó lè لسانا عربيا لعلكم تعقلون bàbá ìjọba bàbá bàbá lọ́mọ níparí àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ mẹ́ta yìí àwọn ẹgbẹ́ ní gbogbo wẹ́lẹ̀ lọ́wọ́ sí àtọ́lùkọ́ wọn ní lábára. Àkọ́kọ́ ṣùgbọ́n ìgbàn òmìnira lọ́wọ́ àwọn ẹ̀kọ́ ní ṣáà pẹ̀lú ìjọba ìlú kọ́ wà nàbí ìyá ọ̀hánmọ́dá. Ó kàtọ́ lọ́wọ́ àyíká, ó kàtọ́ lọ́wọ́ àyíká, ẹ máa fi já àjọ àyíká. ẹgbà pé ọ̀rọ̀ ayé tó sùn ayé ń gbá ẹgbà lọ pé ọ̀rọ̀ ọ̀rọ̀ tó fi sùn ayé dé sùn ayé tó lọ. Bàtàwá yìí wọ́n lè òkè já àdúrà ọ̀rọ̀ ayé tó lọ́wọ́ wọ́n lọ ọ̀rọ̀ tó fi lọ́wọ́ ní ọ̀rọ̀ òkè lọ́wọ́ ẹlẹ́sìn sáré já àtàwé ọ̀rọ̀ ayé tó sáré ọ̀rọ̀ tó fi sáré pẹ̀lú àwọn olùdókòwò. Ibrahim àti Ibrahim àti Ibrahim lórí ilé ìgbà ayébí. Bẹ́ẹ̀ náà wọ́n ti lè rí bí iná tó jẹ́ wọn ní Ismailu àti Ismaila lọ́wọ́ rẹ̀ lórí ilé Ismaili. Lórí bàbá yẹn, àlọ́ ayé orúkọ rẹ̀ wọ́n ti orúkọ sí èyí wà. Yọ̀rọ̀ ọ̀la lọ́nà tó tó ga bàtà òní bàbá yẹn. Olè Yusuf, ó sì mẹ́rin Yusuf bàbá. Ìyàrá. Àdébìyí, àdébìyí aláwọ̀dé ni lókè ní kí àdébìyí wa wọ́n ṣáà sọ̀rọ̀ wà wà lórí yẹn. Ó ní kú kò ní àlùkẹ́yì ìbùlọ̀lùkẹ́yì ìbùlọ̀lùkẹ́yì. Àlùkẹ́yì ìbùlọ̀lùkẹ́yì ìbùlọ̀lùkẹ́yì. Ẹ̀ lókè yìí ló. Kí ni ìtumọ̀ ẹni? Ká ló ti lọ lẹ́ tí àtẹ̀gùn ẹ̀rẹ́ Yusuf lọ́wọ́ pé Yusuf yìí báyìí bàbá rẹ̀ yàgò wọ́n pè ní kójá tó bá yìí wọ́n pè bàbá rẹ̀ yàgò kò ní yàgò kò ní bàbá rẹ̀. Bàbá yàgò kò ní orúkọ rẹ̀ ìhà bàbá rẹ̀ ìhà ọ̀nà rẹ̀ ọ̀jà sálọ́ ní kéré. yẹn tí wọ́n á jọ́ máa alámọ̀lẹ́. Ramada ni wọ́n á jẹ́ ọmọ ẹni àpàdé. Àyẹ̀wò sọ̀rọ̀ àyẹ̀wò sọ̀rọ̀ àyẹ̀wò sọ̀rọ̀ àyẹ̀wò sọ̀rọ̀ àyẹ̀wò sọ̀rọ̀ àyẹ̀wò sọ̀rọ̀ lóṣù àtàlẹ́kà nǹkan múlẹ̀. Gbogbo ìlú ayé ọ̀wá yàrá ayé wọn ti gbà ẹnu ọ̀dọ́ ọ̀lẹ̀. Ìtú ayé ó lè ṣèjọba ayé àjọ ayé sọ̀rọ̀ àyẹ̀wò sọ̀rọ̀ àti gbogbo bí ẹni tó láì fún wa méjì máa ń sábà ìdájọ́ ẹ̀wọ̀n nínú ìṣẹ̀lẹ̀ àìsàn nígbà tó ń gbé ní ọwà ọba náà. lórí ẹgbẹ́ tí èdè ẹ̀kọ́ lẹ̀ ọwà náà. aṣọ ẹ̀wọ̀n ìyẹn bẹ́ẹ̀ wọn lẹ́nu ọkọ̀ ẹgbẹ́ wọn sọ̀rọ̀ ní ẹgbẹ́ wọn ń sáré lẹ́wọ̀n mi láti ẹ̀sẹ̀ tó sọ̀rọ̀ ọkọ̀ ẹ̀wọ̀n kọ́lọ̀ lẹ́yìn tí mọ́lẹ́sẹ̀

méjì fẹ́ lọ́dọ̀ ní alẹ́ mi lórí rẹ̀. Nítorí mọ̀ ní sọ́sọ́ pé ọ̀sọ̀ ní ta. O lè fẹ́ ṣe lọ́rẹ́ tó ìgbàlọ́ lórí ikú. Láàbùkù kò. Tí ọ̀rọ̀ adájọ́ lọ sí lórí ẹ̀bọ̀n. Ó tó wọ́n láti aláàbíkè ti pé àwọn ẹ̀kọ́ tó wà náà lórí àyọ̀wà ẹ̀kọ́ báwo ni wọ́n ti kó bèrè sí ìta obìnrin àbúláńlá máa kó bèrè lọ obìnrin lè báyìí ló bèrè sí gbogbo àlàyé ọmọ ẹ̀ ètò ọgbẹ́ ẹ̀rẹ́ ọgbà rẹ̀ fi ìkúlóbẹ̀rẹ̀ ní ọ̀gbẹ̀mọ̀.

olóògbé ìbájọ́ olóògbé lọ́la lọ́gbé ìbájọ́ ìgbà tí èyí ń bẹ̀rẹ̀ èyí tó yẹ kí ọ̀rọ̀ ọ̀rọ̀ tí a kò rí láyé nígbà tó bẹ̀rẹ̀ tí wọ́n ti gbé ìbájọ́ wa bá ti kí ìdí ohun wọn ọ̀gbẹ́ kan bẹ̀rẹ̀ yá ti rí ìbá ìbá bẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ́ àkùn nẹ́tíwọ́ọ̀kì nẹ́tíwọ́ọ̀kì tó ti ní kó ní nẹ́tíwọ́ọ̀kì lọ́dọ̀ báyìí obìnrin pé ọ̀nà ìjà obìnrin ọ̀nà báyìí ní àwọn ọ̀dọ́ wà ní òmìnira ọ̀nà. olórí ọ̀la ni pé àwọn ilé ìjà yé láti àgbègbè ọ̀gáfẹ́ ti lọ́wọ́ náà pẹ̀lú wa. oúnjẹ ti lè jọ lọ́sàkàbí wa lóṣù. ẹ̀kọ́ ní bí àdá àmàlẹ́là lóṣù ẹni ìmọ̀ ọ̀bẹ̀mẹ̀. báyìí lọ sí màdà pàtó tó bẹ̀rẹ̀ ẹ̀ ọ̀gá mi láti lọ sí máa pàtó ìṣẹ̀lẹ̀ àgbẹ̀ mi sọ́ọ́ mi ètò ìwẹ̀ ọ̀ pàtó ìṣẹ̀lẹ̀ láti bàbá dé ìṣẹ̀lẹ̀ òní ìpínlẹ̀ mi. ọlọ́wọ́n ń dá ọ̀rọ̀ rẹ̀ jẹ́ àgbéyẹ̀wò pẹ̀lú ọ̀fẹ́ ti di ọlọ́run bí wọ́n ti di ọlọ́run jẹ́ ọ̀rọ̀ Jósẹ́fù kàdìrí ọlọ́run àgbéyẹ̀wò ti ra. wọ́n wọ́n ẹ̀sán الله الرحمن الرحيم وضع عند الصحابي ولما كبر صلى الله عليه وسلم في إذا قلت òfin òtún bẹ́ẹ̀ tí fáwọn ẹni kò tún lọ́wọ́ ìṣẹ́ abẹ́rẹ́ ọ̀kà ẹ̀kọ́ tẹ̀lé abẹ́rẹ́ ọ̀kọ́ yẹn máa tó sẹ́kì. Ayé àtìdá ayé àtìdá òní ayé àgbọ̀lá ní ìtọ́kẹ̀ ẹ̀kọ́ láti ìdá. Orúkọ iṣẹ́ ìyá lóko já. Olùkọ́ bẹ́ẹ̀ láyé tọ́lọ̀ sọ̀kà ìṣẹ́ tọ́lọ̀ sọ̀rọ̀ bẹ́ẹ̀ tó lọ bá lọ́wọ́. Nígbà ayà tó ń ti dá ọ̀rọ̀ ìṣòro aya ta ce ta ya ga su kana yi ba a kan da ba sai mun ma ya ba ba shi ga yi ba ma ba da kai ne ba ba da da da ya ba da ma ya mu ne da ba a ba mu da ne ọ̀rọ̀ báyìí àmì báyìí beliau ada kaya kita begini ada lah mesti kuat sangat mungkin lebih ibadah dengan kamu sama ini tapi ini ini adalah ayat ayat juga tujuan ayat terlihat ayat terlihat ayat orang orang ayat yang dia mereka orang orang ní ti ìta ìdáyà ẹni tẹ ẹ̀rọ ẹ̀ka nínú rẹ̀ ní kúlù wúlò ọ̀rọ̀ nínú rẹ̀ ní kúlù àwọn olùdókòwò ìgbà nínú rẹ̀ ní kúlù àwọn olùdókòwò ìgbà nínú rẹ̀ ní kúlù àwọn olùdókòwò ìgbà. àwọn ayé àkọ́kọ́ yìí àti ní pé ọmọ àlùlù láyé ọmọ àlùlù láyé ọmọ bá ní àwọn ọ̀nà ìṣẹ́lẹ̀ ìṣọ́nà ọ̀nà ìṣẹ́ abẹ́rẹ́ wọ́n lọ́wọ́ bí àwọn olùdíje olùkọ́ àwọn ẹ̀yà kàwòníyà tó yẹ kí ó ní ohun tó ti gbé ayé wọ́n lọ lálẹ́ ọ̀rọ̀ ní àwọn òkùnlé olùkàgbé wọ́n ó fi ara rẹ̀ kí ọkọ̀ lórí bàbá rẹ̀ lè rí ẹ̀mí kan ní nígbà tí nígbà tí ayẹ. Ayẹ ni ayẹ tó ẹ̀ tó gbé ẹ̀rọ ìṣọ́nù bá yà kó kí nínú ọmọ ikú kẹsàn-án sẹ́yìn tó kọ́ kó kí ká ẹ̀rẹ̀ náà kí àkèké ọba ẹni máa kó kéjì sí tàbí kí èsì ọ̀pẹ ẹni máa jẹ́ kó kéjì yóò tún àwọn àti ọ̀rọ̀ àkàlù. Ẹ bá wọn ká alámúlù ìláyé àbí àtẹ̀lẹ́ òkúlé ní kankan wúlà ọdún ọdún jẹ́ orúkú orúkú lọ́la rẹ̀. Wọ́n àti ìgbàlódé àgbègbè yọ ọdún lọ́dún ní ìjà àti ìjà àgbà. Àná, mo bẹ̀rẹ̀ kó kí ló dé àti kó lọ onímọ̀ bọ̀. Ẹ̀rì kan ló ti sún náà, wọ́n á tó síkà jẹ́. Àwọn bàbá yẹ sáàtọ̀ lórí. Wọ́n ń sọ pé na na mo bọ̀ ọ́ kí ní abẹ́rẹ́ abẹ́rẹ́ ṣùgbọ́n bàbá mi mo túbọ̀ ń gbọ́ ní tí mo dẹ̀ wọ́n á sọ ọ́ ọ̀ka mi tí láti ọ̀wá ẹ̀rọ ìlú mi ní ní ìlànà omi ha lẹ́gbẹ̀ẹ́ tó kéré àrà wà ní á tẹ̀lé àwọn orí ìgbẹ́ wọ́n lù ú ìlú ìlú ọdún orí àyà àlùbáríkà àyà ọmọ ìgbẹ́ tó dá ọdún orí níta àyà ọ̀dọ́ ó fẹ́ bá ti àlùbọ̀ àyà bá ti ó ti tì tọ́ka ilé tó ti rẹ̀ ọ̀rọ̀ tó ní àlùbáríkà ọbẹ̀ jàmbá bí wọn àwọn ẹgbẹ́ gbàgbẹ́ ẹ̀ka òní ẹ̀dá lọ́dà ọ̀kì àdá olùsọ̀rí ẹ̀fẹ́ tọ́lá àti ìyá lẹ́nu kọ̀ ní àwọn akẹ́kọ̀ọ́ bá fẹ́ àdàkọ́ láti lọ́dọ̀ ní ìlú gbogbo wa pé àbá ìpínlẹ̀ mọ̀lẹ́mọ̀lẹ́ ẹ̀kọ́ ọ̀gbẹ́ wa kú bá kí àrọ̀ lọ́rẹ̀ kí ni bá yé ìdí àtẹ̀lẹ́ wọ́n fọwọ́ wọ́n lọ bá dá ìkàkùkà ẹ̀rẹ́ أمام خلاف ثلاثة لمن لم يقرأ تسمع ذلك آية طبعا آية شرعية أو آية إنما الفرق لا يجري من كل شريعة ولا شيء ويا الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون آية آية, آية من سنة náà ló náà ló ní gbogbo abẹ́rẹ́ láti ẹ̀ ẹ̀ tó bẹ́ẹ̀ fún mi wá ní òkè kí ló bá ayé àyè nù ayé àtòkè àbẹ́rẹ́ nù ìdíbà gbólóhùn ìdíbà làbẹ́rẹ́ wà bẹ́ẹ̀ olùkọ́ ẹ̀yàn ọ̀dà àtàkọ́lá tòkìtì sílẹ̀ lórí àtàkọ́lá ìgbàgbọ́ ayé àyè tòkìtì ayé àtàkọ́lá ọ̀rọ̀ wa ń pè é ìkàlẹ̀ ẹ̀ ń pè é àwọn ìkọ̀bí èdè àìsídáàbò ìkọ̀bí tí ó àtàkọ́ rẹ̀ lọ́sí náà lọ́pàá rẹ̀ wọ́n kọ́ ọ́nẹ́ òkèrè ẹ̀ ìdíjá máa kẹ́sí ẹ̀tọ́ bọ̀bí tí wọ́n fi ìlú kí ẹ lọ́hà. ọlọ́ni tí a ti ẹ bẹ́ àtẹ́lẹ́ màtàlì àmì kan bẹ́ẹ̀ lò. yẹ́n tí ìtàdá ti sọ pé mo kọ́kọ́ lọ́rọ̀ yìí inú ìwé tẹ́ ìgbára kà á kó lórí ìpínlẹ̀ ẹ̀kọ́ ọ̀rọ̀ àwọn oṣù tó ti máa fi àìsàn orí ẹjọ́ náà kò rẹ̀ pé àti ìbọ̀nà wọ́n kájọ́ ń sọ bẹ́ẹ̀ tó lọ́wọ́ ẹgbẹ́ tẹ ẹgbẹ́ tẹ olùkọ́ bẹ́ẹ̀ sọ kẹrẹ ní bẹ́ẹ̀ ti gbọ́dọ̀ ìbẹ̀rẹ̀ kọ́ yíyá tùmọ̀ ìdẹ́sọ́kọ̀ orí kò gbà kọ́kọ́ kọ́

àwọn ọlọ́pàá tó ti kúrò yíká ìwà ẹgbẹ́ orí láti ẹ̀rẹ̀ yóò pé ìpòdà àná. Náà ń tẹ́wọ́ wọn ti kúrò tó wọn ká ẹ̀sìn ní ìlú mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nípa àgbà ẹ̀rẹ̀ lóru. Ìlú àtọ́nà wọn ti kúrò yí pé wọ́n kọ́ àwọn ẹ̀kọ́ ìdáhùn wọn ká mo ti jẹ́ ewé onídàwà láti ẹ̀rọ rẹ̀ ọlọ́run sì lè kí àwọn ènìyàn tí wọ́n kà mọ̀ dáradára. Ríṣì ẹ̀sẹ̀ sí ọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ ó lè gbé kájú òde nínú ìlú. Nígbà àyà olóṣèlú ìta àti ìlú bí oníkà lọ sílẹ̀ ẹni kan wà ní kó jẹ́ àìsí àtùmá ẹni kan tẹ̀lé lórí àwọn ẹlẹ́jọ́ rẹ̀ bóyá wọn tó yóò tó fi kí ní àtàwọn ọmọ ọmọ àṣọwọ́ lọ́wọ́ ọlẹ́ wà ní wọ́n lè yóò ti dá ọlẹ́ wà. Àǹtí àwọn ẹ̀dọ̀ ní ẹlẹ́dẹ̀ẹ́dọ̀ náà nìkan. Ó lè jọ olóyún àwọn àwọn akẹ́kọ̀ọ́ òkú ọ̀rọ̀ ló ti ayé. Bí àwọn ti ayé lọ́la tí ó bá bẹ̀rẹ̀ náà yóò bá ti táwọn èèyàn ní ẹgbẹ́ ẹ̀ka yìí tẹ̀gbẹ́ lábẹ́ ẹ̀fọ́. Tẹ̀gbọ́ àgbà ní ara ẹni ó kí ayé ẹjọ́ kàwé. Ẹni tí ò kí ọ̀rọ̀ ẹni tí ò kí. Ẹ bá wá sí ayé tọ́wọ́ gba ìdáhùn. Yóò lè pàṣípì ìdáhùn dáa ju èyí tí ẹ̀ẹ̀ka yìí ẹ̀ẹ̀dùn kí ààrẹ ẹ̀dùn tó yé àti àwọn ọmọ ẹ̀mí tó ṣùgbọ́n ti sá lọ sí ìyẹn náà bàtí bí àgbẹ̀dá yìí. àyẹ̀wò akájọ́ kò lẹ́nu ọ̀sẹ̀ tí ó ti tẹ̀ ẹ̀ka wá fẹ́ gbé yẹ ẹ̀ka fẹ́ lánàá yìí náà ẹ̀ka kó làtà mo bá fi ẹ̀ ẹ̀ka ọ̀rọ̀ kan ẹ̀kọ́ mẹ́ta bá lóye wọlé. lẹ́yìn lórí ilé ìgbìmọ̀ kí ayé bá lẹ́sẹ̀ ayé ti jọ́

wọn á lọ wáyé máyé lágbájá ọmọ lágbájá ọmọ táwọn èmi kan ìgbà àwọ. Oṣù ẹ̀rọ tó bẹ̀rẹ̀ lójú ẹ̀rọ lọ́wọ́ ó yẹ bẹ̀rẹ̀. Pé gbogbo ẹ̀yìn ìyẹn, oṣìṣẹ́ ló bẹ̀rẹ̀ sọ̀rọ̀ àbúrò mi kan. Oṣù tí káwọn Ọbẹ̀rẹ̀ ayé tó ń ṣe òun yóò lè tọ́jú ẹ̀ka. Lẹ́yìn ìgbà tí a máa ń fẹ́ ṣe ẹ̀rẹ́ rẹ̀, nígbà tí a ń ta àdúrà yìí kù jáde fún ilé ẹ̀kọ́ ọ̀kan náà lóde yìí náà. Nígbà ayé àwọn ọ̀rẹ́ ìta ẹ̀kọ́ kí ní ilé ẹ̀kọ́ jáde ní àti ìdáàbò ìwọ̀dù. Ìdí tíra ilé. Tíra tó ní kúndé lábẹ́ ẹ̀yọ́ ọmọ ọmọ lọ́yẹ̀ òbí nù.

Ìgbà àtòkè dáre bò rí. Ìgbà àtòkè dáre bò rí. Ìgbà àtòkè dáre bò rí. ìdọ̀kọ̀já ẹ̀rọ ni ìkàkà èyí lè kó lọ kí òkú wa àti nínú ọ̀wá yà mú kí òkú wa láti ọ̀rẹ́ lọ sí pé ìyẹn ni wọ́n tọ̀ lápá àwọn ọ̀rẹ́ àwọn ọ̀kùnrin bẹ́ẹ̀ lọ́wọ́ yẹn òun fẹ́ẹ́ di àdúgbò àdúgbò ọ̀rẹ́ ọmọ ẹ̀ka ọdún ìwé ìwò àti ẹ̀dọ̀ta ṣẹlẹ̀ ìjábọ̀ ìwé. ọwọ́ ẹ̀sọ́ nílẹ̀ inú ṣe é tí káàkiri mú ní a sọ nígbà tá a ló gbé kíra ìgbónú. Àwọn abẹ́sọ̀ ti ká àgbègbè ọ̀rọ̀ nínú kíra. Kí ló lè Àdìgbò ló lè kíra Ṣé ti tó jẹ fún tó yá ọ? Ìjọba wàhálà là, ìjọba wàhálà là. Ó yẹ ọ̀rọ̀ ọdún wa yóò máa tó ìwà. Ìwọ ọmọ ìgbà ẹ̀fẹ́ kan náà. Ìwọ ọmọ ẹ̀fẹ́ kan náà. Ṣé báyìí ọ̀dọ́ ìgbàlẹ̀? Ọlọ́run wa lọ sí ẹ̀fọ́ ẹ̀ ní ilé ìdílé ẹ̀sẹ̀ ń kọ́. Odidi ni ọ̀dọ̀ ọ̀fẹ́ mi. Ìnáà. wí. Ẹ̀rọ. Ìgbà ọ̀rọ̀ ìdáhùn ọ̀hánà ìwà ọ̀gbìn ìdáhùn. uh, ti tó jọ ọ̀rọ̀ kalẹ̀ tí yóò pè wọ́n. Bí wọ́n bẹ wọlé fún mi dẹ̀, ibi arábí tó kílé ẹ̀yẹ kò tó kílẹ̀. Yíwù náà ni yíwù ní ìjà rẹ̀ ní ìwé ní ìjà rẹ̀. Yíwù owó yíra yíwù. Àbí lọ́wọ́ à yíwù náà lọ́wọ́ ilé yíwù náà lọ́wọ́ ilé yíwù náà lọ́wọ́ ilé yíwù náà lọ́wọ́ ilé yíwù náà lọ́wọ́ ilé bíbélì ẹ̀ kó lè dá wọn tún dá bá wọn kó kó lọ pẹ̀lú ní kọ̀ọ̀kan. àǹtà àǹtì àǹtùmá àǹtùmá àǹtùm àǹtùnà ká kí kùmá kùmá kùmá ẹ̀yìn káwọn ẹ̀kọ́ olóògùn náà ẹ̀yìn ló bẹ̀rẹ̀ ẹ̀yìn ẹ̀kọ́ ìlú àfẹ́. ọ̀pọ̀lọpọ̀ mẹ́ta pọ̀ ọ̀pọ̀lọpọ̀ mẹ́ta ọ̀pọ̀lọpọ̀ Ìjọba tó bá ti àlọ́ sí ìlànà ọ̀rẹ́ ọ̀sẹ̀ kí ọ̀pọ̀lọpọ̀ tó yà. Àwọn oníbíyẹ̀ ọ̀rẹ́ náà. What I love is I'm feeling more like saying, on particularly on my media. So particularly on some better, so that I have a friend and I do good to do them. So say, in case then, I thought, I thought, but in the day, I thought, I thought, I thought, I thought, I thought, ẹgbẹ́ mọ̀lẹ́ kìíyàn ẹgbẹ́ tẹ̀ kìíyàn ló lè tẹ̀yìn ẹ̀sìn láwọn wáyé tó gbé mjini katika kuongezeka baraka la yeye atakapoanza hasa anajua mtu asoni walizo walikini nikusikia kadhaa wali kuli pale kani waka wali ile matakwa ile matakwa ile matakwa wali jana leo nadhani atakuwa kwa mwingine mwingine wala hapa ni lọ́ba ti ta ju ooru ní àwọn àti lè nítorí sọ̀rọ̀ náà lọ́ọ́ fi pàdé pàdé. ọ̀rẹ́ òṣìṣẹ́ ọ̀rọ̀ òun ti lọ́dọ̀ òun tó o bá ti ṣe tí wọ́n sọ ń bẹ̀rẹ̀ wọ̀ ẹ́. Tọ́ba ti làálà tí bẹ́ẹ̀ ni làálà ọ̀wọ́ lọ. Wọ́n wá lọ pé láàárín ọ̀dà sí ní àárọ̀. Kùtù láàárọ̀ ìlú ọ̀rọ̀ sí ọ̀gá. Kùtù láàárọ̀ àti àti ìlú àti inú ọ̀rọ̀ ìlú ìgbò. Láàárọ̀ àti àkókò ní àkókò ìgbọ́dọ̀ ọ̀rọ̀ láti ọ̀gbà. Kùtù ọ̀rọ̀ ìgbò lọ. Tọ́ọ̀rọ̀ ọ̀rọ̀ láti ọ̀gbà àádà lọ́wọ́ ẹ̀ka tó wá ti ní tẹ́lẹ̀ rẹ̀ lọ́wọ́ bọ́ọ̀lù rẹ̀ ní tẹ́lẹ̀ rẹ̀ ó tẹ̀. ọ̀gẹ̀dẹ̀ àádà fún táàdé lónìí táàdà fún táàdé lónìí. àti lọ́wọ́ ti ká àjọ̀wá rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ àwọn ènìyàn tó ń kà tó ń wá sí wọn tó ń kà lọ́kàn pé làákà ìyẹ yóò dé. ọmọ rẹ̀ ló yẹ ẹ̀kọ́ ẹ̀kọ́ ọmọ rẹ̀ ló lẹ àgbègbè lọ لعلكم تعقلون يقبل يقبل ولو كانت وتعمل جوي فهو بلاد ومات كل بعد إبقى على نفسه ولا يشرك عليكم عليه وقبل البدوات Thank you. لعلكم تعقلون bẹ́ẹ̀ wọ́n yẹ kó yẹ kó yẹ kó yẹ ọ̀wọ́ lọ́ọ̀kí wọ́n àti ojúgbà wọ́n àti ojúgbà tó bọ́ lọ́wọ́ kí wù sẹ̀rí à tó ní ló gbàgbé wọ́n ti kí wù sẹ̀rí à tó ní ló gbàgbé wọ́n ti dìlú gbàgbé yẹn sẹ̀rí à tó ní ló gbàgbé lọ́wọ́ lọ́wọ́ kí ní ìṣẹ̀lẹ̀ Wow. sọ ẹni àti ìwádìí sí ẹni ó ti di nǹkan ọ̀gbìn fún àdáyé fún ọmọ ọlọ́wọ́ lọ́wọ́ ọ̀nà ẹni tó kù sí wà kankan mọ́ táà lè wọ́jà tó lè bá bàrà rẹ̀. bẹ́ẹ̀ ni àwọn ọmọdé àti àwọn ọmọ ayé kò lè bí ọlọ́wọ́ bá lọ pé yàtọ̀ àádọ́mà àádọ́mà wọ́n àádọ́mà mọ́ra sáré ọlọ́wọ́ bá lọ pé òun fi àlẹ́ yìí ṣàkóso ìlúpin ọlọ́pàá ìwọ̀n ní ọ̀pá. Bí ẹ̀ka ọmọ kan tó ń gbé àyẹ̀ká níjàpọ̀ láà bẹ̀rù ń gbé àyẹ̀ká níjàpọ̀ ń gbé látòrí tẹ́tẹ̀ ní nínàpọ̀ nínàpọ̀ látòrí pẹ́ẹ́pẹ́ àdàbà àwọn ìyọ́rọ̀ àwọn látòrí làárẹ̀ lórí ní láà. Bẹ́ẹ̀ ni ẹ̀rọ ìfúnná àti àyíká ẹ̀yà ìrẹ́lẹ́ta mú àlẹ́ ìrọ̀ àti àgbàdo ọ̀la. Ṣùgbọ́n ìdáwó lọ́dọ̀ àìsàn ìwọ̀n náà.

ìkẹ́lẹ́ ọ̀rọ̀ ayé ìjọba yóò tó wà ní ìjọba ìwọ̀n tẹ̀lé àwọn tó nípa kẹ́lẹ́ ẹ̀ka yóò tó ìka yóò tó lọ́jà ìjọba ìjọba ìjọba. ṣùgbọ́n náà kọ́ ẹ́ pè ní àwọn tó kọ̀ lọ́wọ́ ọlọ́wọ́ máa ń wọ́n yẹ wọ́n di èyí tẹ́ ẹ̀ máa ń gbà dáadáa. ẹni tó fi ẹ̀mí mọ̀ tó lọ sílẹ̀. Àwọn oníṣẹ́ ìfẹ́ lọ lọ́wọ́ ẹ̀rọ ní ìgbà yóò fẹ́ lọ dáadé. Ilé ìjọ rẹ̀ ẹ̀kọ́ lọ sọ pé a ta ẹ̀rọ pàwọ́ ìgbà tó wá sí ọjà gáàmù ó ní ẹ̀kọ́ lọ́wọ́ ẹ̀. A ń sọ̀rọ̀ lọ́wọ́ ìjọba bí i tó ń sọ̀rọ̀ nípa ìṣẹ́ńtà ìṣọ̀rọ̀ ẹ̀

إليك هذا القرآن Ebi ni màá sọ̀ka ẹ̀fọ́ ẹ̀. Nílò ìṣòro ẹ̀rọ ìfẹ́ ilé ẹ̀rẹ́ òsì máa wọ́n máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀. Ọ̀rọ̀ bí ẹ̀rẹ́ fún ilé ẹ̀sùn. Ọ̀rọ̀ ẹ̀fọ́ mẹ́rin ìṣàfihàn ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀yìn. Ọlọ́mọ bá sọ pé ìwà ẹ̀fẹ́ ti كتب عليكم القتل لمن الغافلين من الشقاق وإن كنت من قبله لمن الغافلين ومن كنت من قبله Tawai ada bom di mana? Ini akan resesi pak. Bukan kita tidak lagi. Juga atau kita awalnya ada bom di luar. Awal ada tanah atau belum. Kalau kalau boleh, saya itu boleh di dalam dulu. Terus ada terus ada ini apa belum? Tidak. Itu kalau kita ada ini. Kalau awalnya ada bom. Bawa apa yang bawa ada sini. Bom ìtàn ìdíjọpẹ́ tí ọ̀la fẹ́ pàdé lórí ìdíkọ́mọ. Wọ́n ọlọ́run bá náà yìí mà àwọn ẹgbẹ́ ìjà ọ̀sùn mi wọ́n ẹni tẹ́lẹ̀ ìjà àwọn ìjà àti ìbẹ̀ nílùú kan. Òbí ìbọ̀dá ẹ̀rẹ́ ti fi lọ́rọ̀ pa ilé ìdìbò ilé ìdìbò ilé ìdìbò ilé àwọn ẹgbẹ́ náà kàkàdá ìjà ọ̀sọ̀ ọ̀tún ọ̀tún ọ̀rọ̀ ìgbọ́dọ̀ ọ̀sẹ̀ lẹ́ẹ̀kejì ìgbà. Wọ́n fẹ́ pàdé náà wọ̀nyí, wọ́n fẹ́ مدرسة وكذلك شريعة الأخبار لا يقولها الناس الله حديثا لو قرأت هذا القرآن شريكه للمعاني ماذا أما الناسخ والمنصور بلا القرآن ثم الناسخ لي ومن خلق إذا حفظت أيا رسول الله ويبا أما لا يدر الله أما ما يدر الله أقول لك على أن يقول لك لا تأخذ إلا رسول الله ويبا Tábà lórí bàbá yóò máa ní bàbá láíláí. Tábà lórí yà yóò máa ní yà láíláí náà. Lẹ́fẹ̀ àgbáwọ̀ láyà ìdókòwò lọ àìsàn. Láti máa yà òbí. Lẹ́fẹ̀ sábà àbí sọ̀ lẹ́sìn kò lọ sílẹ̀. Lẹ́fẹ̀ sílẹ̀ àbí sọ̀ wà síbà wọ̀ àbẹ̀wò wà. Àbẹ̀wò wà. Lẹ́fẹ̀ sílẹ̀ àbí sọ̀ wà láǹfààní. Àyà ń tẹ̀lé نحن نقص عليك أحسن الفضل أن الحمد لله الله يا سليمنا ويجزيكم خير الجزاء الذي بما ورب العباد يحييك بكل فتنه ومن كل سوء يختصر والمصيبه ورب وعطانا وشيخنا ورب وعطانا Ilé ti wọ́n tún máa ń pè fún ẹgbẹ́ fún ẹgbẹ́ ọlọ́pàá ọ̀pọ̀ ọ̀pọ̀. eléyìí wọn ìlú ìpínlẹ̀ ọ̀hún eléyìí wọn ní orí ọ̀gá orí ẹ̀rọ ní bákan náà orí ìdí ọ̀rọ̀ kékeré àgbẹ̀fẹ́ náà ní ìlú ọ̀hún àti wà ní àgbẹ̀fẹ́ náà wà ní ọ̀rọ̀.